ojúmọ́ rẹ o ojúmọ́ owó ojúmọ́ ọlá ojúmọ́ ayọ̀ ojú àlàfíà àlàáfíà níbikíbi yòówù kẹtìlẹ̀ máa gbọ́ mi ní àárọ̀ yìí èní ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún two thousand and aago mẹ́fà ó kù fẹ́rẹ́fẹ́ la wà ní àdúgbò mi bíi orúkọ tèmi ni ewùsì ọmọtádéṣe ọbátulà onígbàkulé kejì láti ìṣẹ̀rí ọlọ́fin ohun tí mo fẹ́ bá wa sọ ní àárọ̀ yìí ohun tó kọmọdé tó kàn gba gbogbo àwórí ni o mo kí gbogbo ẹ̀yin bàbá mi ládéládé mo kí gbogbo ẹ̀yin bàbá mi lóyèlóyè mo kí gbogbo ẹ̀yin ìyá mi gbogbo àwọn ọmọ lọ́fẹ̀ẹ́ ògún fún mi nire jákèjádò àgbáńlá ayé tá a mọ̀ pẹ̀lú orúkọ àwórì àti èdè àwórì ojú òní ti o agara òní dá wa o ṣùgbọ́n tójú ò bá wá ní tiwa tágara ò bá ní dá wa àwa fúnra wa àsìkò tó láti dìde èyí tá a sùn ó tó ohun tó ń ṣẹlẹ̀ òfin tó tún gbé jáde àwọn ìjọba àwọn òjèlú tọpẹ̀rẹ̀ àwọn ní òṣèlú wọ́n fẹ́ ṣí adé lórí gbogbo ọmọ Àwórì ni o lórí gbogbo ọmọ Ògùn fún mi nírè pátápátá wọ́n fẹ́ ṣí adé ń báyé wọ́n fẹ́ fojú ẹ̀ gbolẹ̀ wọ́n fẹ́ fi ọlá ògùn fún mi léèrè bàbá ńlá bàbá wa wọ́n fẹ́ fi gbolẹ̀ wọ́n fẹ́ sọ ọmọ àwórì wọ́n fẹ́ sọ wá di ìran tí kò lójú pọ̀n tá a ní orírun wàhálà fẹ́ ṣẹlẹ̀ o ó wá kù sọ́wọ́ gbogbo ẹ̀yin ládéládé. Lade, lade ẹ̀yin bàbá ẹ dìde o ẹ jí gìrì ẹ ta gìrì ọ̀rọ̀ yọ̀bọ̀kẹ́ kọ́ leléyìí o ọ̀rọ̀ wa gba owó wa gba mọ́tò kọ́ leléyìí ó ti kọjá bẹ́ẹ̀ nígbà tí ìjọba bá yọ etí ọ̀sà tó yọ kúrò nínú èkó Lagos Island Division tí wọ́n bá yọ kúrò àwọn onírù elégùṣì òjòmu àjíran olùmẹ̀gbọ́n tó jẹ́ olórí ah, ẹ̀yin cousins mi ẹ̀yin ẹbí mi ìdẹ́jọ tán bá fa gbogbo yín yọ pátápátá tán bá lọ gbé yín sí abẹ́ ẹ̀pẹ́ àwọn wo lẹ̀pẹ́ ìjẹ̀bú mà ni wọ́n wọ́n á gbé àwórí wọ́n á gbé sí abẹ́ ẹ̀pẹ́ ẹ rò pé ẹnu yín lè tọrọ ń bẹ <laughs> wọ́n tún wá ṣe wọ́n tún kó mú kòṣọ̀fẹ́ òwòrò ìṣòkí ìkòsì ṣómólú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n gbá gbogbo àwọn yẹn papọ̀ wọ́n tún kó àwọn yẹn náà wọ́n kó wọn sábẹ́ ìkòròdú àbẹ́ẹ̀rí pé wọ́n ń ṣe wọ́n ń ṣe kísà wọ́n fẹ́ sọmọ àwórì gbogbo àwórì pátápátá nílé lóko nírìn àjò wọ́n fẹ́ sọ̀rọ̀ wa di ìran ọmọ Ísírẹ́lì tí kò lójú pọn wọ́n fẹ́ dà wá nù nítorí pé kí ni wọ́n mọ̀ pa wà lálẹ́ kó yẹn wọ́n dẹ̀ ti ń gbọ́ fitafita wọ́n dẹ̀ ti mọ̀ pé ẹ̀tọ́ wa ni ṣùgbọ́n kí lẹ̀yin bàbá fẹ́ ṣe sí i. Hmm? wọ́n fẹ́ tú Àwórì káre o wọ́n fẹ́ tú ká pátápátá wọ́n fẹ́ tú ká yányán wọ́n tún wá mú àlímọ̀ṣọ́ ìkọ̀tún ègbè ìṣẹ̀rí ọ̀ṣun mẹ́ran ìpájà ayọ̀bọ ìjẹgun wọ́n gbé yẹn pátá wọ́n lọ kó wọn sí abẹ́ Badagry lábẹ́ ọba Akran. <laughs> kí ló tún wà kù wọ́n wá fi àwọn agége àwọn pẹ̀típẹ̀tì wọ́n fi wọ́n sílẹ̀ ṣe rí i pé wọ́n ń try. wọ́n fẹ́ sọ Àwórì di ewé ojú omi tí kò nísinmi lọ́dún kelò sọ́dún kelò ṣé wọn pé bó ṣe bẹ̀rẹ̀ rèé bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ò tán mú orírun Àwórì gangan níbi tí Àwórì sí níṣẹ̀rí ọlọ́fínmúlé tí wọ́n gbé wọ́n lọ lẹ̀ mọ́ abẹ́ Ogun State lábẹ́ Ẹ̀gbá Traditional Council káwo òrìṣà máa bá a dá dúró yìí wọ́n tiẹ̀ ṣe wá pin yẹlẹ tó bá tiẹ̀ wọ́n tiẹ̀ wọ́n tiẹ̀ wọ́n wá fọ yẹ́lẹyẹ̀lẹ àbí àwọn ẹ̀yin ìdẹ́jọ́ ńgbà tán bá gbé yín lọ sábẹ́ ẹ̀pẹ́ ọ̀rọ̀ wo lẹ fẹ́ sọ níbẹ̀ tó fẹ́ múlẹ̀ àṣẹ wo lẹ fẹ́ pa ń bẹ̀ ẹ̀yin náà ti dàlejò nìyẹn ọmọ aláṣọ yín wá fẹ́ máa lọ wàkísà báyìí o wọ́n fẹ́ sọ yín dọmọ ẹlẹ́ran tó ń jẹ egungun hmm. ìran àwórì ló ń jọ́mọ onígbàkulé igba ẹ̀kùlé wọ́n fẹ́ sọ yín dẹni tí kò ní nǹkan kan mọ́ wọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn o tán gbé fẹrẹ tán lọ gbé sí abẹ́ Ẹ̀gbá traditional council ìyẹn ìṣẹ̀rẹ̀ ọlọ́fin múlé níbi tí àwórì sí lórí irun àwórì ibẹ̀ náà tó kọ́ bẹ̀rẹ̀ wọ́n wá fọ́ wọ́n fẹ́ fọ́gba yángàn tán pátápátá ń sìn wọ́n ti pín yín yẹlẹyẹlẹ. Ah! ẹnu ẹni lèèyàn fi ń kọ méje o èmi tún ti wá fún yín ní ìṣítí gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣe ẹ ìkúkú ṣe pé bóyá ẹnu mi náà ló gbọ́rọ̀ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n mo kọ àwórí ni mi ẹran ni mò ń fọwọ́ sọ kì í ṣe gungun èmi lọmọ arúgbó olúfà tó ń tó ṣùmọ́rí bàbá ńlá bàbá mi ló ń jẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin bàbá mi ládéládé gbogbo ọmọ àwórì pátápátá ìjà ti dé o <laughs> èṣù lómígbò lómígbò àti fàṣìwèrè láyé èṣù nọ́mígbò nọ́mígbò àti fẹ́ṣìwèrè láyé àti fẹ́ṣìwèrè láyé kò sẹ́niyà máa pàtẹ́ lọ́ba dé ló bá dẹjọ́ tán tí wọ́n bá pín yín tán kò sí nǹkan kan tẹ́ fẹ́ ṣe tẹ́ ẹ̀ bá dìde nísìnyí tẹ́ ẹ̀ bá dìde nísìnyí kẹjà fitafita ẹnu ẹni lèèyàn fi ń kọ mí jẹ́ téèyàn bá ti fúnyàn tẹ bá fúnyàn níka ó ṣetán láti gba gbogbo ọwọ́ òun ló yìí o wọn tiẹ̀ wọn tiẹ̀ pin díẹ̀ díẹ̀ wọ́n pin lẹ́ẹ̀kan náà ni ó yá gbogbo yìí wọ́n fẹ́ sọ wọ́n fẹ́ sọ̀rọ̀ náà di Tower of Babel níbi tọ́lọ́run tó ti da gbogbo èdè rú gbogbo ọmọ Àwórì wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ pín wa yẹlẹyẹlẹ ètekéte lèléyìí àti má jẹ́ kí Àwórì ká lórí run ètekéte láti má jẹ́ pé kẹnu wa kó kọ́rọ̀ ọmọ àwòrìwò ló lè lọ sọ̀rọ̀ ní ló lè lọ fọ́ lálẹ́ ní nìkòròdú ọmọ àwòrìwò ló fẹ́ lọ sẹ́pẹ́ tó fẹ́ fọwọ́ lálẹ́ ọmọ àwòrìwò ló fẹ́ fọwọ́ lálẹ́ ní Bàdágìrì tọ́ ẹ̀yin ìdẹ́jọ́ ẹ̀yin ìdẹ́jọ ẹ̀mọ̀ra yín tẹ́tí lọ pa kúbẹ́kúbẹ́ sábẹ́ wọn ẹ̀yin tó yẹ kẹ́ ẹ máa pè wọ́n ránṣẹ́ ẹ̀dìbọ̀ ìbọyì wọn ṣẹ̀ráyé ẹ ti ṣílẹ̀kùn fólè olè ti wọlé o báwo la ṣe fẹ́ gbọ́rọ̀ náà gbà ẹ jẹ́ ká dìde <laughs> hmm. àánú ṣe mí lọ́pọ̀lọpọ̀ àánú ṣe mí lọ́pọ̀lọpọ̀ wọ́n ní àkàwé ìtorí ẹ̀ náà ṣe lè rí ipò fún wa nígbà tá a wá sọ pé a kàwé o a mọ ohun tá à ń ṣe o ẹ kàwé àwùtọ́ mà tiẹ̀ ní wọ́n mà ní lọ́ọ̀yà láàrin wọn wọ́n ní pòfẹ́sọ̀ láàrin wọn wọ́n ní dókítà wọ́n ní ẹnjìníà ókè náà nítòótọ́ ni ẹ dángájíá ṣùgbọ́n nígbà tẹ́ ẹ bá ríbi tẹ́ ti fẹ́ lo gbogbo ọgbọ́n orí yín kọ́ ọmọ Yorùbá ló ń jẹ́ bẹ́ẹ̀ ada ọgbọ́n ada ọgbọ́n èèyàn ru ada ìrìn àjò èèyàn ru ẹ̀yin baba mi ládéládé kò hàn gbọ́dọ̀ jẹ lọ o tẹ́ bá jẹ lọ tẹ́ bá jẹ lọ <laughs> tẹ́ bá jẹ kán jẹ lọ ọlọ́fin ògùn fún mi níre arúgbó olúfà tí ń tòṣùmà rẹ̀ èrè tó fàwọ̀ jèèyàn <laughs> inú ẹ ò ní dùn ọlọ́run á fún yín tò onílé á fún yín omi odò ògùn á fún yín tò ibi táwórì sí tó wà níṣẹ̀rí ọlọ́fin dènídè ní bá a ṣe mo yé sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kò ní jẹ́ kẹ́ ẹ ẹ dìde ẹja ẹ̀tọ́ yín ni o wọn ò ṣe yín lóore wọn ò ṣe yín láǹfààní o àbí ńgbà tálejò bá gbá ọmọ onílé síta kí ló tún kù ẹ ṣeun tó yẹ kẹ́ ẹ ṣe o ẹ tara ṣàṣà ìtẹ̀sùn tó ẹ dìde ẹ dìde ní kánmọ́ kóbó ẹ jí gìrì ẹ ta gìrì ẹ jí gìrì. Etagri, ta gírì ẹ jí gírì ẹ ta gírì ẹ jẹ́ kọ́ mọ̀ wípé Àwórì ò ṣe ẹni tí kò ní lórí irun torí àti má jẹ́ káwórí kó lórí irun òun ni ni wọ́n bá bọ̀ yìí o wọ́n fẹ́ sọ wá ní two thousand and twenty-one. ẹ dìde o ọlọ́run á fún gbogbo yín ṣe o bàbá jíran mo rí ọ̀rọ̀ yín bàbá jíran mo rí ọ̀rọ̀ yín mm, mo rí ọ̀rọ̀ yín kà nínú òwe gbogbo ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ tí. Uh, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní assembly lánàá gbogbo ẹ̀ náà ni mo rí kà ẹ má jẹ́ kán jẹ lọ àwa la lè kó wọ́n fẹ́ gbà pátápátá mo tún sọ mo tún tẹnu mọ́ nígbà tọrọ ẹni tí bí wá tó wá sí Àwórì house ó wá take note.

èmi lọmọ yín ewùsì ọmọbabìnrin ọmọtadéṣe ẹfúnṣayọ ọbátúlà onígbàkúlé kejì lè ti ṣeré ọlọ́fin lèmi kí wa pé ojú òní ti wá nílé àwórè o agara òní dá wa o àní dohun yọmí jù sọ́tún yọmí jù sósì àní dewé ojú omi yìí ò ní ìsinmi o a máa ní ìsinmi o apá wa a kà á ṣò ẹ̀tọ́ wa lórílẹ̀‐èdè nàìjíríà nínú ìjọba àwọn ọmọ wa àwọn ató wọn lọ́wọ́ apá wa ka aka tó àtúnṣọ àṣọ àní mm, rí gbé sọnù bí ò ṣe bí ọmọ nílé Àwórì wọn ò ní sọ wá nù wọn ò ní fi òkò wọn ò ní sọ wá di òkò tí wọ́n sọnù káàkiri ẹ má gbà fún wọn o ẹ má gbà fún wọn o ẹ má tiẹ̀ bá gèèní ẹ̀ rárá kò tiẹ̀ ṣe bá gèèní ni ṣe mọ̀ pé nǹkan tí. and that my brother don't sonny. When you are worried, every day he knew what he was saying yàrá pé bọ́n your soul, i só làwọn kan máa ń yọ he knew what he was saying I stand with that brother hundred percent he's not stupid and he's not crazy he knows what he's saying my brethren ẹ̀yin ọmọ bàbá mi ẹ̀yin ọmọ bàbá mi ọlọ́fin ògùn fún mi níre ẹ jí gìrì ẹ ta gìrì You know.